Now, so àtàkà táwọn bá yẹ sí oòrùn tiyan tán eléegun náà ṣe ti ọ̀rọ̀ wà ẹ já lọ sí forex forex shares etc àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú stock exchange ọjà rírà ọjà títà ṣé kí n ta kínní àbí kí n ṣì ní sùúrù profit ah ah mo dẹ̀ fẹ́ ká ṣe kó smoothie mu ok ọ̀gá yẹn ju kó smoothie ikú wo ló pa á ẹni tó kú báwo la ṣe ń mọ irú ikú tó pa ẹja ṣe láti fi forex sílẹ̀. postmortem kí là ń pè ní postmortem inú nísìnyí Mohbad kú àwọn yẹn wá sọ pé àwọn pa ni wọ́n pa ni so ǹjẹ́ Romney lè sọ ó lè ṣèwádìí irúkú tó pa ẹnìkan bẹ́ẹ̀ ni so wọ́n lè fi rọ́mùlì mọ irúkú tó pààyàn so báwo la ṣe máa ń ṣe á tẹ rọ́mùlì wa so àwọn awo ṣákàlì tó wà ní kẹjọ níbo ni ṣákàlì ní kẹjọ yẹn níbo ló ti rìpíìtì ara ẹ̀ mo ní ṣáká dídé kẹjọ níbo ló ti rìpíìtì ara ẹ̀. níbo ló ti rìpíìtì ara ẹ̀ aláwọ̀ àmì ìyẹn lálọ́ wò ṣáká ní tó wà ní kẹjọ níbo ló ti pààrà tó o bá ṣe máa ń mọ irúkú tó pààyàn òun nìyẹn irúkú tó pa láàárẹ̀ àbí ẹni tó kú rádà ẹ jẹ́ kí n fún wa ní màá kọ rọ́ọ̀bì kan sí mo kọ fẹ́ fi ṣe example yín o wọ́n fi ṣe example fún wa tó ká lè mọ. kápẹ́jẹ́ àkọ́kọ́ ọdún haraji tó wà ń bẹ̀. ilé kejì in peace ìdí kẹta fayad ìdí kẹrin dígítì náà yìí tó àwọn àpárí gómìnà wà délẹ̀ báyìí. Hmm. rọ́ọ̀mù kan ní báyìí àwọn nǹkan tó yẹ ká wò ní rọ́ọ̀mù yẹn àmì sọ tó wà níbẹ̀ bíi rúhù rọ́ọ̀mù bíi sídìkù rọ́ọ̀mù àrípa àwọn yẹn wà níbẹ̀ àdúgbò yẹn nìsín so àmọ́ torí pé òkú ni rúhù rọ́ọ̀mù gan kì í ṣe pàtàkì fún rọ́ọ̀mù báyìí ṣùgbọ́n sídìkù yẹn kárí kóun wà níbẹ̀ yẹn lòdòdó ìpín yẹn bá ti wà níbẹ̀ á wà lọ wo ṣáká yìí dé kẹjọ postmortem là ń ṣe yìí o ẹni ti kú ta ló pa irúkú ló pa ilé kẹjọ yẹn níbo ló ti repeat ìyẹn tó bá repeat tó tí ò bá repeat à á wà nínú báwo la ṣe ń wà nínú màá padà kọ́ wa nínú so ní irú nísìnyí ilé kẹjọ ń bì í sí umura ni níbi ni umura yìí ti para nínú rọ́bì ilé wo ló ti jáde a bá a níbí nísìnyí òun rè ní ilé kẹwàá ó sì ti jà rẹ̀ nílé kẹwàá tó ti yé ìbá wa ju ọ̀nà kan lọ tó ti rí ó túmọ̀ sí pé ẹnìkan kọ́ ló pa kì í ṣe èèyàn kan ṣoṣo wọ́n pọ̀ kápẹ́ nísìnyí ó rí pt bí ó tún rí pt yìí ó rí pt yìí iye títẹ̀ ti bá yẹn ní iye àwọn tó mọ̀ sí ikú rẹ̀ tó ẹ wá já túmọ̀ rẹ̀ tó bá jẹ́ pé ilé àkọ́kọ́ ni ṣákàlì yẹn ti pààrà tàbí ilé thirteen tó a máa túmọ̀ sí pé ní àfọwọ́fà ní ikú yẹn tòmó hmm? tí ń túmọ̀ nìyẹn o ṣòtó ajẹ́pẹ́lẹ́ àkọ́kọ́ ló ti repeat àlà àfọwọ́fà ni hmm. so bákan náà ní ilé thirteen àlà àfọwọ́fà ni fún rẹ̀ ló ṣokùnfà ikú ara rẹ̀ tó bóyá ó ṣe oògùn ló ní àbí ó jẹun tí ò yẹ kó jẹ tó tó bá jẹ́ pé ilé kejì ló ti ní ṣákàlì yẹn ti pa ara ti o túmọ̀ sí pé ní títorí owó ni wọ́n ṣe pa láàárẹ̀ yẹn ní títorí owó ẹnìkan ohun ọ̀rọ̀ owó ó dá àwọn àtẹnìkan pọ̀ so àní tó láti kó jẹ́ náà ni pé ìyàwó rẹ̀ ó mọ̀ sí nígbà tó jẹ́ pé ilé kejì ni so tó wáyé pé ilé kẹta ni ìkan nínú àwọn tó súnmọ́ lẹ́bí bí ẹ̀gbọ́n bo ó mọ̀ sí ikú yẹn tó bá jẹ́ ilé kẹrin ló ti repeat ajẹ́ nítorí property yẹn ṣe pa bí ilẹ̀ bí ilé tó bá jẹ́ ilé karùn-ún àlè àlè ló pa á tó bá jẹ́ ilé kẹfà àwọn ọmọ ọṣẹ́ ọmọ ọ̀dọ̀ ọmọ àgbàsọ́dọ̀ ló ó mọ̀ sí tó ajẹ́lé keje ló ti rìpíìtì á jẹ́ pé bí kó jẹ́ pé ó jábọ́ láti ibi tó ga tàbí kó jẹ́ pé ẹni tó jẹ ní gbèsè ẹni tó jẹ ní gbèsè tó ní ilé keje àti ilé fifteen tó ìkankan náà ni tó bá ti jẹ́ pé bẹ́ẹ̀ ló rìpíìtì tó ti yé so bí ilé kẹrin náà ni àti ilé sixteen tó bá jẹ́ ilé kẹsàn ló ti repeat travelling nìyẹn so ó lọ travelling kan ó lọ ìrìn àjò kan so ibẹ̀ ni ó ti kan àgbákò tó pa yẹn so tó wá jẹ́ ilé kẹwàá ló ti repeat so inú kó jẹ́ pé iṣẹ́ kan tó lọ ṣe àbí kó jẹ́ pé mọ̀mọ́ rẹ̀ tó bí i lọ́mọ ó mọ̀ sí. so ilé kọkànlá tó wá jẹ́ ilé kọkànlá ló ti repeat àwọn ọ̀rẹ́ tó ń kó káàkiri ìkànnù wọn ó mọ̀ sí. tó wá jẹ́ ilé kẹta ilé àti sọ ilé kẹtàlá pé ilé kẹtàlá àti ilé àkọ́kọ́ ìkànkan náà nìyí. ilé ilé fourteen kọ́ àti sọ fourteen náà ten and fourteen ìkànkan náà làwọn. tó o kú àti sọ fifteen náà a dẹ̀ ti sọ sixteen now káwá pé kò repeat wọn á kọ́kọ́ wà ní bátínù rọ́mì tá a bá wà ní bátínù rọ́mì tá a bá wá rí a ni kò ní so kò connect mọ́ ẹnikẹ́ni so báwo la ṣe ń wà ní bátínù rọ́mì ìyẹn bátínù nínú tá à ń internal figures so ẹ jẹ́ ká ṣe example internal figures báwo la ṣe ń wá bátínù rọ́ọ̀mù nìkan now tébù kan ló wà ní bọ́ọ̀dù yìí sùn kí n fẹ́ wá bátínù rẹ̀ nǹkan kan mò ń wá ní ìlú níta mo wá fẹ́ wá lọ sí inú bóyá ó wà nínú báwo ni màá ṣe wà òyìn là ń pè ní bátínù rọ́ọ̀mù. Bye. batin hobby. Internal figure. Òun tá a máa ń ṣe ni a ma mú ṣáká a máa dùn pọ̀ mọ́ ẹni nile nílé. Irú ilé àkọ́kọ́ ni níta bá ń bẹ̀, a ló ní ilé àkọ́kọ́, a lu ẹni tó tábà lù ú papọ̀ á fún wa ní atabatu dáìlà atabatu dáìlà ló máa fún wa níbẹ̀ yẹn. Hmm. a tún mú eléyìí náà sìn à ń lò pọ̀ mọ́ tó nílé òkìṣí la bá ń bì nísìn ẹni tó nílé àdó ìkíni tó bá jẹ́ ẹni tí tó pa yẹn gbé àwọn ẹlòmíín wò ló pa ń kọ́ bọ̀ mo fẹ́ wo question yìí tó bá jẹ́ pé ẹni tó ń pa yẹn àwọn ẹlòmíín ló pa ń kọ́ ṣé ó ní bí àṣírí ẹni yẹn ṣe lè tú tàbí ẹni yẹn lọ ṣe oògùn kí àṣírí òun má tú kò possible kíyàn ṣe oògùn àṣírí mi má tú lọ́rọ̀ Romney kò yẹn ò dénú Romney Romney ó tu ó lọ bí wọ́n ṣe àògùn àṣírí máa tù kò débi Romney Romney tí Romney wà fún ni kó tú àṣírí ó máa tú àṣírí o. so bódà pé tẹ́ ń sọ níbẹ̀ ni pé tó wáyé pé ẹni yẹn tó mọ̀ ẹni tó ó bí yóò gba àwọn ẹlòmíì pé ó gbé iṣẹ́ yẹn fún àwọn ẹlòmíì kódà pé tí mo gbọ́ yé nínú tẹ́ ẹ̀kọ́ yìí nìyẹn so tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà ni èèyàn bá lọ gbéṣẹ́ yẹn fún àwọn ẹlòmíì ohun tó gbéṣẹ́ fún wọn náà ni rọ́mìnì máa tọ́ka sí. ibi yìí sì àyùpọ̀ mọ́ àdọ́ ìlú hmm? tó nílé ó máa fún wa ní ukla hmm. bàyálà lábáńdé kẹta níbí atabatu dáìlà ló dẹ̀ nílé yẹn à á lù papọ̀ á fún wa ní kọ́pì dáìlì obì mẹ́ta báwọn títí tí wọ́n yí la bá ń lékè ẹni bàyálà ló nílé à ń lù papọ̀ ó máa fún wa ní umura ó di mẹ́rin báwọn ilé karùn-ún la dé yìí sùn àdán ìkìlá wa ń so ọ̀dà wo la máa ń lò bàṣídáwù ni o basic period and value order lè máa lò tó ẹ dẹ̀rọ pé ní period and value order ilé karùn-ún sọ̀ríkì ló wà ń bẹ̀ tó sọ̀ríkì la máa pọ̀ mọ́ níta bá bá ń bẹ̀ nílé karùn-ún ìlú sáà by àdọ́rìkì ni sábà lu sọ̀ríkì máa fọ́ ní átábàtì dáìlà ilé kẹfà ìṣí la bá ń bí ẹni tó ní ilé kẹfà tọ́jú ara yìí ni àlùpọ̀ ó fún wa ní. fún wa náà kì í àbí àti ìrọ̀ nàkì ló fún wa nàkì ló wà fún wa so nàkì la bá ń lékeje ní umra ló dẹ̀ ní lékeje so nígbà tá a lù pọ̀ ó fún wa ní. sọ̀rí ìdìyẹn máa fún wa. yes sorry umura la bá lé kẹjọ english ló ní lé kẹjọ bàtà àlùbọ á fún wa ní ọsibítàì hmm. so nàkí la bá lé kẹsàn nọsàtọ àyíjà ló ní àlù papọ̀ á fún wa ní. Àwọn ọmọ ti da ayé náà umura rẹ̀ nílé kẹwàá ukla ló dẹ̀ nílé kẹwàá á lù pọ̀ á fún wa rẹ̀. hausa jì ilé kọkànlá abá ukla ń bẹ̀ níyí tí mo rí ló dẹ̀ nílé yẹn á lù papọ̀ á fún wa nítorí. ilé kejìlá rẹ̀ torí kìlá bá ń bẹ̀ nọ́sírátù dáìlà ló nílé yẹn á lù pọ̀ ó fún wa ní nọ́sírátù nasiratu kìíní yẹn náà nasiratu da ẹ nasiratu eh, harija ló máa fún wa celebration ni mò ń lù pọ̀ lọ kì í ṣe pé nígbà tá a bá bí mẹ́rin tá a bá lu mẹ́rin àkọ́kọ́ àwọn àti bí rọ́ọ̀mù ìdílé rárá o ìfẹ́ bá lé kọ̀ọ̀kan tó wà lójú bọ́ọ̀dù lẹ́ máa máa dùpọ̀ mọ́ tó nílé lẹ́ máa kọ rìsọ́ọ̀tì kalẹ̀ so now ilé thirteen sìn abátọ̀ yìí ti bẹ̀ ẹni tó dẹ̀ nílé thirteen yìí ni taskinin basidawu eh atabatu harija ni bẹ́ẹ̀ ni atabatu harija ni so a a fún wa ní atabatu jariya a fún wa ní so ilé fourteen yìí ibi tí wọn fún akáwùsà yìí ilé fifteen rí ukla labambẹ kọfùdá yìí ló ní ilé yẹn tó à ń lù pọ̀ á fún wa ní nasratu kharija hmm. jamaa ló ní ilé sixteen nasratu daila labambẹ tó rà lùpọ̀ nasratu daila náà ní ìjáde oh. gbogbo ilé ìta jẹ́ẹ̀tì òun ni bá ti ń rọ́ mi yẹn ìyẹn là ń pè ní internal period so tá a bá ń wá sákàdé kan nínú nínú rọ́ǹgì tá a bá bá a lójú rọ́ǹgì bá a ṣe máa ń wá a nínú nìyẹn so rọ́ǹgì dá gẹ́gẹ́ bí aṣọ ni ó ní ìta ó dẹ̀ ní inú tá a mọ̀ sódì so tẹ́ a bá tẹ́ a bá wò ta pé a kò ní kò sí níta ìta lélẹ̀ ìtẹ́ ẹsẹ̀ sójú yẹpẹ̀ inú ẹ̀ gangan ṣì wà bá tínú ẹ̀ so tẹ́ ẹ bá wá ṣákà ní níta tẹ́ ẹ bá bá ẹ lè wá lọ́nú ó lè wá ní ó sápamọ́ tó ti yé tó ìyẹn ni ọ̀rọ̀ tá a bá débẹ̀ ni pé tá a bá ń ṣe postmortem tá a fẹ́ mọ ẹni tó pa ẹni tó kú tó sákàdúgbò ló wà ní kẹjọ á lọ wù rẹ̀ tá a bá tẹ̀ tá a bá rí àwa wo ni rọ́bì yẹn níbo ni sákàdú yẹn ti pààrà dàbí ilé wo ló tutù repeat apart from that eight out. so ilé ibi tó bá tutù repeat yẹn la máa wá interpret pé a ah, èèyàn báyìí ló pa ẹni tó kú ni so eléyìí ni postmortem ìtura ẹ rí i pé postmortem ti rọ́ọ̀mù ó ju tàwọn èèbó lọ so tàwọn èèbó wọn á kọ táwọn bá ṣe postmortem tiwọn wọn kọ sọ wípé ní àwọn fún ní poison ni o àbí kan sọ wípé ní à ẹ̀jẹ̀ rẹ̀ rú ni o àbí kan sọ wípé ní à ṣúgà ló pọ̀ jù lára rẹ̀ o so ta ni ó jẹ́ kí kinní yẹn ṣẹlẹ̀ àwọn ò lè mọ̀ yẹn so àwọn ò lè mọ̀ yẹn so wrongly òun ó sọ pé èèyàn báyìí á pọ́ǹtì tó á pé kò ní èèyàn kankan tó ṣẹ̀ á jẹ́ pé ní sáka nílé kẹjọ nígbà tí ò bá ti rìpíìtì ara ẹ̀ nínú wrongly yẹn tá a tún lọ wò ó nínú tá a bá a nínú pé ó rìpíìtì ń bò mí so yẹn láti máa sọ pé ní ẹnikẹ́ni òṣèlú ni kò mọ̀ sí ìdúnà. now ẹni tí ò wá ìtí ìkú ń kọ́ tó sì wà láyé ǹjẹ́ ẹni tí ò tí ìkú lè mọrú ibi tí kú òun ti wà bẹ́ẹ̀ ni irú gbogbo aṣọ wà yìí ara pé à kí gan ló máa ṣokùnfà títàn wa nínú ayé ṣé ẹnìkan ni yóò mọ̀ sí tálẹ́ni náà mo fẹ́ mọ̀ bẹ́ẹ̀ nìyẹn lè ṣe rọ́ọ̀mù ló gbé jáde so báwo la ṣe ń ṣe yẹn ẹ jẹ́ wa níyẹn náà so eléyẹn náà tíráka lílé kẹjọ òun la máa ń wò la máa fi tẹ a bá fà níyàn yẹn tán wà lọ́wọ́ tíráka kẹjọ òun rọ́ọ̀mù yẹn sídìkù gbọ́dọ̀ wà ní rọ́ọ̀mù yẹn rúùkù gbọ́dọ̀ wà ní tí ì kú àmọ́ tó tó ti kú ni kó ní náà nígbà tá a ni kẹjọ yẹn níbo ni ó ti rìpíìtì ara rẹ̀ ẹ rí i pé ọ̀nà tí wọ́n gbà ṣe postmortem yẹn òun náà ni tó bá jẹ́ pé ilé àkọ́kọ́ ló ti rìpíìtì à á sọ pé ní àfọwọ́fà ló máa pa ẹni tí so ìyẹn ni ilé àkọ́kọ́ òun náà ni ilé kẹtàlá àfọwọ́fà ni ìyẹn ikú àfọwọ́fà tó bá jẹ́ pé ilé ni ọ̀rọ̀ ọ̀rọ̀ owó ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú owó kódà ó lè jẹ́ pé ìlọṣẹ ájò owó tàbí eré ìsákúsá táwọn Yorùbá máa ń pè ní eré ìsákúsá pé eré ìsákúsá ó ti yé wa ilé kejì ló máa ti repeat tó á jẹ́ ilé kẹta bí ẹ̀gbọ́n tàbá burú rẹ̀ tó á jẹ́ ilé kẹrin property ọ̀rọ̀ bíi property bíi ilẹ̀ tàbí ẹni tó á jẹ́ ilé so yìí ni kó jẹ́ àlè hmm? àlè ló sábà máa jẹ́ tó wá di jẹ́lé karùn-ún ààrẹ nìkan jọ ń ṣe orí ìfẹ́ boyfriend girlfriend tá a jẹ́ ilé kẹfà àwọn ọmọ àgbàsọ́dọ̀ tàbí ọmọ ọ̀dọ̀ tàbí ọmọ iṣẹ́ tó ń báyàn ṣiṣẹ́ pọ̀ wá pé ilé keje ṣíṣubú láti ibi tó ga hmm. so ó dẹ̀ tún lè jẹ́ orogún orogún òwò orogún ibiṣẹ́ báyẹ̀ pé olóṣèlú ni a sọ fún pé opposition pé àwọn position ló máa tó báyìí pé ilé kẹsàn-án ni a ti ló ti rìpíìtì a sọ pé ní ìrìn àjò orí ìrìn àjò bóyá bíi accident so tàbí kán arrest ẹ tàbí kí wọ́n kidnap ẹ ilé kẹsàn-án náà ṣe ni so báyìí pé ilé kẹwàá bí ìjọba àbí kí èèyàn lọ ṣiṣẹ́ kan bìkan kíṣàn yẹn so báyìí pálá àfáà náà ni tó àìpé lè kẹwàá ló ti rìpíìtì àìpé iṣẹ́ kan tó gbà tó máa gbà ibẹ̀ ni títàn rẹ̀ ó ti wà tó tó àìpé oníṣẹ́ ìjọba tàbí olóṣèlú ìjọba ni ó pa tó tó àìpé lè kọkànlá àwọn ọ̀rẹ́ tá à ń bá ṣe tó tó àìpé ilé kejìlá á ní àwọn ọ̀tá àwọn àwọn usad àwọn abínú ẹni tá a bá wá bá a kó rìpíìtì tó wàláwò álámù àlejò tó sì ju wàláwò álámù lẹ́tọ̀ á jẹ́ pé ìkú yẹn ń kọ́ tó ṣàfihàn sọ́dọ̀ náà tó á dẹ̀ ń pè wá lọ bá sínú rọ́mì. tó báwo la ṣe mọ ọdún tá a fẹ́ lò láyé báwo la ṣe mọ̀ pé ọdún yìí o iye ọdún báyìí ni ló kù tàbí iye ọdún mélòó gan lòun fẹ́ lò láyé àwọn èèyàn máa ń mọ̀ ọ́ kí èèyàn má jókòó sí ibi ẹ̀ ẹnìkan lè mọ̀ mọ̀ tanra rẹ̀ ẹnìkan lè mọ̀ kíni. tó tí ò bá wá gùn tí èèyàn bá ti wù tí ò bá gùn èèyàn lè sáré kó ṣiṣẹ́ tọ kó gùn tó tí wọn kì í bá jẹ́ kó gùn tí wọn kì í bá fi kún gígùn rẹ̀ ní àníbi òní máa sọ fún ká máa ṣe sàárà tí sàárà máa ń jẹ́ kí ẹ̀mí ogun tó ó ń túmọ̀ sí pé ní ẹ̀mí wọ́n lè fi kún ẹ ẹ jẹ́ ń sọ ẹ jẹ́ kí n ṣàlàyé bí okùn ẹ̀mí ṣe rí fún wa kó lè yí wa dáadáa ṣé ẹ rí okùn ẹ̀mí okùn ni ó dà gẹ́gẹ́ bí okùn ni ní tí wọ́n ń pè yẹn gangan náà ló jẹ́ a ní okùn ẹ̀mí okùn ni ó dà gẹ́gẹ́ bí rope ni àbí kí ni mo tiẹ̀ kí n yọ ó dà gẹ́gẹ́ bí kúrò bó ṣe rí gangan ẹ okùn ni ìjà tá a fẹ́ lò láyé yẹn bọ́lá ń ṣe dá gangan bíi dá okùn lọ́lọ́run dá so okùn dẹ̀ rí tó so nǹkan ó lè gùn ó dẹ̀ ní mọ́ gùn so tá a tí okùn ò bá gùn a dẹ̀ fẹ́ so ihun tá a dẹ̀ fẹ́ lò fún òwá tó kí la máa ń ṣe sí okùn tí ò gùn tí ò tó wàá lò fún tá a fẹ́ lò fún kí láàṣì sí a máa wá okùn míì a wàá ṣe kí ni a wàá so papọ̀ mọ́ yóò wá lè gùn tó ibi tí a fẹ́ lò fún bí ọ̀rọ̀ ẹ̀mí wa láyé ṣe rí nù. ohun tó burú kíyàn má ti mọ̀ pé kò gùn kó lè ti tètè máa sáré bí ó ṣe wá kún kó lè so papọ̀ mọ́ ní ìwújú bá lọ. báwo la ṣe wá mọ̀? ìpele mẹ́ta ló wà fún ṣàkàdé kọ̀ọ̀kan ìpele mẹ́ta. ìpele mẹ́ta ló wà fún ṣáká yìí kọ̀ọ̀kan. ìpele alákọ̀ọ́kọ́ lowest grade ìpele ẹlẹ́ẹ̀kejì medium ìpele ẹlẹ́ẹ̀kẹta highest. sákàdí kọ̀ọ̀kan ó máa ní dáràjà mẹ́tẹ̀ẹ̀ta tó kọ̀ mẹ́tẹ̀ẹ̀ta ló máa wà fún ẹ wá já máa ni káwùsàdì láàrin one years ni Abegbo ìyẹn ni pé. ibi tó kéré jù nínú ọdún tí ṣáka tó gbé káwọ́sà jáde tó lè lò ọdún mẹ́jọ ló gé ní láàrin ọdún kan sí ọdún mẹ́jọ ni. so mídíọ̀mù rẹ̀ láàrin nine sí twenty five ni ní mídíọ̀mù rẹ̀ highest range yí káwọ́sà yìí láti forty six sí etí túùbù. so ẹni tó yí pé ní káwùsà yìí ló jáde ló kún ẹ̀mí ẹ̀ nísìnyí tó bá jẹ́ pé ó ti kọjá ọmọ ọdún mẹ́jọ réǹjì méjì yìí ló kù lẹ́ẹ̀kún ìsídà kó fọ́ọ̀lù sí réǹjì eléyìí tó jẹ́ medium tàbí kó fọ́ọ̀lù sí réǹjì eléyìí tó jẹ́ highest so kápẹ́ ẹni yẹn ti wá kọjá forty five káwùsà yìí ló so àárín méjì yìí ní ọdún tó kúnlẹ̀ fún máa fọ́ọ̀lù sí kò ní kọjá eighty two yẹn. so tá bá pa pé à bóyá wọ́n sà sí àbí so réèjì á fọ́ọ̀lù sáàárín yìí táwọn bá wá pa tí ọwọ́ kankan wọlé láti wá pa eighty two ló máa lò tí ó fi dágbére káwùsà yìí nìyẹn àdọ́ ìdí. lowest range tiẹ̀ láàrin one sí thirty. medium rẹ̀ láti thirty one títí forty five àti oṣù mẹ́fà so that is forty five and a half forty five years àti bí oṣù highest range yìí tiẹ̀ seventy nine ni ìyẹn ni pé tó bá fi lè kọjá forty five àti oṣù mẹ́fà ni á lò wọ seventy nine ni hmm? àdọ́yìn kí nìyẹn. atábàtù dá ilà lowest range yẹ láàrin one sí thirty gẹ́gẹ́ bí àdó ìpín medium range yẹ láti thirty one sí forty five and a half highest range yẹ seventy nine bayala lowest range tiẹ̀ láti one sí twenty five and a half ìyẹn ni pé twenty five years àti oṣù mẹ́fà mídíọ̀mù ẹ̀ láti twenty six títí wọ forty ní mídíọ̀mù ẹ̀ highest rate díẹ̀ láti forty one wọ sixty six. láti forty one wọ four wọ sixty six. nàkì mídíọ̀mù nàkì one to twenty five ni ẹ̀mí nàkì tó kéré jù òun ni réèjì tiẹ̀ nìyẹn so tó bá wá lọ́pọ̀tunítì pé ó ti lò yẹn kọjá ó ń lo mídíọ̀mù lọ́wọ́ nìyẹn so mídíọ̀mù òun bẹ̀rẹ̀ láti twenty six wọ thirty nine and a half. thirty nine àti mẹ́fà so highest range rẹ̀ ó bẹ̀rẹ̀ láti forty yẹn so títí wọ one eighty so ẹ̀mí gígùn ní nìyẹn báyẹn so tọ́wájú pín one eighty ni. Atabatu da Atabatu medium lowest to seventeen Makabatu Kharija one to seventeen lower extreme díẹ̀ nìyẹn medium well láti eighteen títí dé thirty nine and a half ẹni pé thirty nine àti oṣù mẹ́fà hmm. low highest yẹ one twenty ní so bẹ́ẹ̀ láti forty yẹn lọ one twenty. umura the same ìsèǹtì tá a kọ níbi nàkí náà ló wà níbi umura one to twenty five ní lowest twenty six wọ thirty nine and a half ní medium forty wọ one eighty ní highest rate ní umura nkisi nkisi one to thirty the lowest yet. kó bá ti wá kọjá rẹ̀ thirty one sí forty four ní medium ẹ̀ thirty one sí forty four tó bá wá dé ó tún kọjá eléyìí á lò wọ fifty seven. nasaratu fariya lowest range dtf one to seventeen medium láti eighteen yẹn or thirty nine and a half highest range rẹ̀ one twenty láti forty or one twenty. fìlà. medium uh, lowest yet one to thirty. medium ẹ̀ that's thirty one wọ forty four. yes here láti forty five wọ fifty seven. fifty seven. so lpu tó wà níbi ìdíṣí ó wà níbi okla ten eleven èyí tí máa yí one to twenty lowest range yìí tí máa yí one to twenty náà lẹ́yìn náà twenty one títí dé forty two medium ló ń lò lọ́wọ́ yẹn highest range here ninety six so láti forty three for ninety six highest tiẹ̀ nìyẹn. Nasratu Daida. Nasratu Daila one to eight ní lowest yet, medium ẹ̀ láti nine one forty five highest yẹn eighty two. Sorry. twenty-five and a half medium ẹ̀ láti twenty wọ forty àwọn forty forty ni highest ẹ̀ láti forty-one àwọn sixty-six. How kọ́bùdù kárì seventeen ní lowest yẹn medium ẹ̀ láti eighteen wọ thirty nine and a half highest rẹ̀ one twenty. so náà nísìnyí èdè irú tó wà níbi atábàtù kárìjà òun náà ló wà nínú ọ́bù kárìjì. jàmá èdè tó wà ní íjíbítì máa ń lọ àfúnjà náà. tó irú tá a kọ níbi íjíbítì máa ń òun ló máa wà níbi jàmá. kọ́bùdù jáàpì. átámátù dá ilà òun àti kọ́mpù dá fì ìtọ́ka náà làwọn náà máa gbà. torí tí máa yí one to twenty ní lowest twenty one to forty two ní medium forty three to ninety six ní highest kọ́mpù dá yìí tó wà ní átámátù dá ilà one to thirty ní lowest thirty one to forty five and half ní medium seventy nine ní is. báwo la ṣe wá mọ ibi tá a fọ́ọ̀lù sí bẹ̀ ìyẹn ló wá kù. a lọ wo ṣáká ilé kẹjọ kí ló fà á tán fi ń mú ilé kẹjọ látẹ̀kan ẹ rí i pé ilé kẹjọ náà ní bẹ́tẹ̀lẹ̀ mount wàlẹ̀ káwọ̀ ilé ikú ilé kẹjọ ilé tí ó gbẹ̀mí wa ilé kẹjọ ni tó ti yé nísìn tó àkọ́kọ́ ni pé a máa a ní láti mọ grade ibi tá a belong sí tá a bá pé a ti kọjá grade yẹn la máa wo grade kejì salamu aleykum wa rahmatulahi wa barakatu wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. àwọn ṣáká yìí tó jẹ́ pé yúùtù àsìkò yúùtù lẹ́ni yẹn máa fẹ́ ló fẹ́ sábà pé ẹni yẹn máa kú tó tá a bá bá wọn nílé kẹjọ nàkì ẹyọkan nìyẹn máa kọ́lẹ̀ o kò sáàyè tí fẹ́ kọ́ sí lójú bọ́ọ̀dù. nàkì. So, naki atabatu kharija umura atabatu daila nasratu daila bayala àti kọtù carriage so àwọn sákàlì méjèèjì tí mo dárúkọ yìí tó bá tá bá ba nílé kẹjọ ó túmọ̀ sí pé àsìkò yúùtù lẹ́nu yẹn ló ló máa lò tó bá wá lò kọjá bẹ́ẹ̀ kó máa retí medium so àwọn sákàlì tó máa tó yẹ pé medium lòun kọtù dahil jẹmọ nasratu kharija tọ̀ríkì íjíìtì mẹ́rin àti káwùsàdì tá a bá bá a nílé kẹjọ ẹni yẹn ó lò wọ mídíọ̀mù tó àárín mídíọ̀mù ni kó wá ọdún ọdún tó fẹ́ lò láyé sí àwọn owó ló wáyé pé àsìkò tí highest ní kẹ́niyẹn lọ wò